Daddy! Daddy! ọmọ ọ̀gá ògùn. Ó sì sọ fún ó mà ti kú. ṣé ẹ̀yin ò mọ̀ wípé àṣìṣe ògbóògùn náà. a ti fún wọn ní májèlé ìrẹ̀wẹ̀sì a sì ti ń yínú ẹ̀mí wọn pa díẹ̀díẹ̀. ayé anamọ́náyé afiná làkàlàkà. mo ní kẹ́ ẹ jáwọ́ nínú oògùn ìkàáṣe. lẹ́nu ẹ lẹ́nu ẹ ó dà pé àwọn ọmọ yìí ti ń yàwé. we are going to abogun this village today. Abugude village. ẹ̀yin dandan ni kẹ́ ẹ ṣọ́ra yín kí ẹ má bàa pàdánù gbogbo nǹkan tó kù tẹ́ ní. àwọn ẹgbẹ́ wa ni àwọn ẹgbẹ́ wa méjì ni wọ́n dìbò mọ́lẹ̀ àwọn ni wọn ò jẹ́ kí iṣẹ́ wọn bá ẹgbẹ́ náà. Jesus of Jesus Jesus blood of Jesus no weapon formed against us shall prosper no weapon formed against us shall prosper. care must be taken brother Agboola so that you will not trade your vision in life your mission in life for frivolities. You will not leave your dreams to be slaughtered by unknown men. At times, our own personal mission might be an hindrance to God's vision for our lives. I will suggest you lay down your mission even to serve God's purpose.